èṣù bá tún wá gba aṣọ kúrò lára wọn lónìí ìwọ ló rí i pé ìhòòhò ni wọ́n wà. iná wúyà rọ́ọ̀kùn dájúdájú èṣù ń rí yín o wúwà wápọ̀ bí ìlú òun àti àwọn èèyàn rẹ̀ òun àti àwọn ẹ̀yà tiẹ̀ àlìjàndùn sì ní èṣù ta ni ó jẹ́ ẹ̀yà rẹ̀ bí ó ṣe àlìjẹ̀nu mi ni àìsù látara ó nà wó ní ààyè tó já sí pé ẹ̀yin ò sì rí wọn ẹ̀rí nìyẹn láti lọ Qur'an wípé èṣù ń rí àwa ó ń rí àwa ọmọ ànábì ádámà àtòun àti àwọn ẹbí rẹ̀ ìran rẹ̀ wọ́n ń fojú rí wa àmọ́ àwa ọlọ́ọ̀ni látara ó nà òun ẹ̀yin ò sì rí wọn tẹ́lẹ̀ kan bá wa sọ pé òun rí àbìdẹ̀nù sẹ́tì mọ̀ kó parọ́ nù Allah subhanahu wa ta'ala òdodo ní ọ̀rọ̀ rẹ̀ ọlọ́ọ̀lá wò ní rí àbìdẹ̀nù ìwọ́n ló fojú rí àbìdẹ̀nù ṣé tiẹ̀ ní ká kì í ká fìtọ́ lọ́wọ́ sílẹ̀ láíláí tìtọ́ náà lá kì í ká fi sílẹ̀ nítorí náà àyà yẹn ti yanjú ọ̀rọ̀ àyà yẹn ó ti yanjú ọ̀rọ̀ pé alìdánlò àwọn ń wa àwọn ènìyàn a ò rí wọn. ثانيا إكدي هل يمكن أن يظهروا في صور في صور يراهم الناس فيها هل يمكن أن يظهروا في صور يراهم الناس فيها إن جاء قرار kí àwọn àlìjànú kí wọ́n fara hàn fi súwárí nínú àwọn àwòrán kan tí ènìyàn ó máa rí wọn nínú àwòrán náà èèyàn ni pé ǹjẹ́ ó rọrùn kí àwọn àlìjànú kí wọ́n àwòrán nǹkan ó sì já sí pé yóò rọrùn fún àwọn ènìyàn láti fojú rí àwọn àwòrán tí wọ́n gbé wọ̀ náà wàlìjàwáàbù àdáàlìkà èsì yẹn èsì sí ìyẹn anáhù sábàtà fi sunna òun ni ó ti fẹsẹ̀ rinlẹ̀ nínú ìyẹn nínú hadith. wàbíliwáàkì ó tún fẹsẹ̀ rinlẹ̀ nínú nǹkan títún ṣẹlẹ̀ zuhuru lìjìn fífarahàn àlìjẹnu ìfarahàn ana àlàsúwàrin mọ̀tẹ́lìbà pẹ̀lú àwòrán ní oríṣiríṣi tasuwari nurse gẹ́gẹ́ bí àwòrán àlìjẹnu wọn a máa gbé àwòrán ènìyàn wọ̀ wọlé hayawanat àlìjẹnu wọn a máa gbé àwòrán àwọn ẹranko wọ̀ wà gbọ́yìrì ha àti àwọn nǹkan mìíràn famin asirọ́bùlì àdìlà àlàáńdálíkà nínú ẹ̀rí tó sọ ìyẹn tààrà jùlọ nínú àwọn ẹ̀rí tó sọ̀rọ̀ tààrà jùlọ lórí ìyẹn mina sunna nínú sunna nínú hadith tilka likisọ ìtàn yẹn ni alati rawaha al-Bukhari ìtàn yẹn èyí tí ìmáàmù wa Bukhari rahimahullah gbà wá àní Abi Hurairah láti ọ̀dọ̀ Abu Hurairah radiyallahu anhu kí aláwọ̀ bá ní yọnu sí i kọ́ ọ sọ pé wàkàlà ní Rasulullah sallallahu alayhi wa sallam bihifsi zakati Ramadan òjíṣẹ́ aláwọ̀ ó fi mí ṣe wákìlì alámòjútó bihifsi zakati Ramadan láti máa ṣọ́ zaka Ramadan wọ́n gba zaka jọ zaka zaka tòlè fẹ̀tẹ̀ zaka ìtùnú àwẹ̀ èyí tí wọ́n ń pè ní jaka wọ́n gbà jọ anabi wa ní kí Abu Huraira jókòó ti zaka hàn kọ́ máa sọ fa àtàníyàtì lẹ́yìn ìgbà tí àwọn èèyàn lọ tán fáàtà ni a ti ẹnìkan bá dé fàjáàlà yáàsù mìnàtọ́ á lọ́ba bẹ̀rẹ̀ sí ní máa kó oúnjẹ wù ọba ń kó oúnjẹ fáàtà sùn mo bá bá mu wàkúlìtù mo sì sọ pé wàláhì mo fi àná òkúra láàrífà annaka ìlà rasulillahi sallallahu alayhi wa sallam mo máa gbé ọ dé ọ̀dọ̀ òjíṣẹ́ ọlọ́run màá mú ọ dé ọ̀dọ̀ òjíṣẹ́ Allah sallallahu alayhi wa sallam fàṣàkà ájàtà ń ìyáàlá báyìí ni ẹni náà lọ́ba bẹ̀rẹ̀ sí ní ṣe àròyé bùkátà àti àwọn ìyàwó àtọmọ rẹ̀ ọba kó àròyé balẹ̀ òun ò ṣàdédé wá jí kínní ìkó òun bùkátà sí ni òun ò ló ń jẹjẹ ni ìyàwó tún wà nílé ọmọ wà nílé nǹkan táwọn ó jẹ ló mú òun tó fi wá jí kínní ìbú kì í ṣe pé òun fẹ́ tà á. fáwọ̀ yìí mọ̀ wú fáwọ̀ yìí mọ̀ wú Abu Huraira ni Abu Huraira bá síjú àánú pé kọ́dá ntí ọbẹ̀ jẹ àti àwọn aráàlú rẹ ni ò sí ló fi wá jìbú kọ́dá wọ́n tààrà dà ó lọ́ba ilẹ̀ ó ní kọ́ máa lọ tàkàrọ̀rà àádá sàlátà mọ̀rọ̀ọ̀tì. Abu Huraira fi sílẹ̀ nígbà àkọ́kọ́ oníkó máa lọ kò sì yé fi sílẹ̀ títí arákùnrin yẹn fi wá nígbà ẹ̀mẹ́ta. ó fi sílẹ̀ nígbà àkọ́kọ́ oníkó máa gbé tó kó máa gbé lọ ó tó padà wá níbẹ̀ kejì Abu Huraira tún ní kó máa lọ ó tún wá wá níbẹ̀ kẹta wàfi sáàdìsá nígbà tó wá wá níbẹ̀ kẹta yìí kọ́lá Abu Huraira Abu Huraira wá sọ pé la àrífà ànàkà ìlà Rasulillahi sallallahu alayhi wa sallam dájúdájú mo máa mú ọ ní ọ̀dọ̀ òjíṣẹ́ àlọ́ o tó gẹ́ wàhálà àhìrù sàláàfì marot èyí mà ní ìgbà ẹ̀kẹta anaka tẹsán látàwùdù fúnmátàwùdù tí wọ́n máa sọ pé òní padà wá tó tún padà wá. tó kù lákọ̀ọ́kọ́ kò tí ì tó wà àti ìyàwó àtàwọn ọmọ rẹ o tún máa lẹ́ẹ̀kejì èyí tó túkù nígbà kejì kéé tó yín o sì lóò ní padà wá mọ́ o tún wá padà wá lẹ́ẹ̀kẹta o tún wá jí zakatu lè fitiri o tún wá jí bù kọ́ arákùnrin yìí sọ pé dáàlì fi mí lẹ̀ alimu kakali martin fi mí lẹ̀ kí n kọ́ ọ ní àwọn ọ̀rọ̀ kan yànfà òkàwọ́ òbí ya àwọn ọ̀rọ̀ tó ga sí pé aláwo máa jẹ́ kó wúlò fún ọ kó lè tù máa hùwà mo sọ pé kí ni nǹkan náà kọ́ọ́lù arákùnrin sọ pé ìdá àwáyíta ìlà ìràṣíkà nígbà tó o bá débi ibùsùn rẹ tó o fi ẹ̀gbẹ́ lé ibùsùn fakura ayata lè kórí sí ka ayatu lè kórí sí tó o bá ti fẹ́ sùn ayatu lè kórí sí òní aya tó sọ pé Allahu la ilaha illa huwa al-hayyul qayyum la ta'khudhuhu sinatun wa la nawm lahu ma fi samawati wa ma fil ardi man dalladhi yashfa'u 'indahu illa bi idhni ya'lamu ma bayna aydihim wa ma khalfahum wa la yuhituna bi shay'in min 'ilmihi illa bima sha'a wasi'a kursiyyuhu as-samawati wal ardi wa la yahuduhu hifdhuhuma وهو huwa al-aliyyul azim. ọkà àyà náà títí tó fi kàdé parí níbi tí mo kàdé wọn. fa innaka lan yazala alayka minallahi hafidhun dájúdájú ò ní yé máa rí olùṣọ́ látọ̀dọ̀ Allah títí ilé òfin máa ò ní yé rí aláàbò láti ọ̀dọ̀ Allah títí tí ilẹ̀ ó fi mọ́ wàlá yàgòròbánàkà ṣàìtọ́nù èṣù kan ò sì ní í súnmọ́ èṣù kan kò ní í dérégbérégbé ọ̀dọ̀ rẹ àtàtúsbíhà títí tí ó fi mọ́júmọ́ Abu Huraira radiyallahu anhu kọ́ mọ̀ pé áyà yìí áyà Al-Kùránì ni bó tilẹ̀ ga sí pé kò mọ kí ni ìwúlò rẹ̀ àmọ́ nígbà tó ti gbọ́ ọ̀rọ̀ yìí lẹ́nu arákùnrin yìí fàfà láìpù sẹ̀mí làwù mo bá fi ilẹ̀ mu ní ọmọ bá lọ ètò gbé náà ó gbé lọ náà ni o nígbà mẹ́ta lọ́wọ́ ají zakato fitiri kù. wàhínà asbaha nígbà tí abu huraira mọ́júmá akabara rasulullah sallallahu alayhi wa sallam ó sọ̀rọ̀ náà fún òjíṣẹ́ allah bima hasan ó sọ ń tó ṣẹlẹ̀ fún anabi faqala anabi sallallahu alayhi wa sallam. anabi wa sọ pé ama innahu qad sadaqaka dájúdájú ẹni yẹn òun ti sọ ẹni yẹn dájúdájú òun ó ti sọ òdodo fún ọ wàhùwà kàdó àmọ́ òun fúnra ara rẹ̀ òpùrọ́ ni. ntọ́sọ fún ọ òdodo ni. àmọ́ òun fúnra rẹ̀ òpùrọ́ ni àtàlám mọ̀ntòkọ́ọ̀tì mọ́ndù fàlàfàlàyálì Abu Huraira ǹjẹ́ ọmọ ẹni tí òun bá sọ̀rọ̀ láti ọjọ́ mẹ́ta sẹ́yìn yá Abu Huraira Abu Huraira ǹjẹ́ ìwọ ọmọ ẹni tí wọ́n ń bá sọ̀rọ̀ láti bí ọjọ́ mẹ́ta sẹ́yìn kọ́ lọ́la. Abu Hurairah sọ pé rárá o mi ò mọ̀ o mo sábà pàkúrẹ́ kan ni tí máa ń jí nǹkan kù mi ò mẹ́ni tí ń ṣe gan ní pàtó o. ọ̀n dáàkà ṣètọ́n àlébì ni èṣù nìyẹn tàbí sì ń jésù àlìjẹnu ìyẹn ni ẹ̀rí pé àlìjẹnu lè gbé àwòrán èèyàn wọ̀. ó lè gbé àwòrán ènìyàn wọ̀ níwọ̀n àgbà tó bá sì ti gbé àwòrán ènìyàn wọ̀ ènìyàn mìíràn tó jẹ́ ojúlówó ènìyàn ó lè fojú rí àlìdànù tó wá ní àwòrán ènìyàn. قال wa nínú sẹ́ríù tí wọ́n ń pè ní fatibu nìbárí ó sọ pé wàbẹ̀lì hadith minali fawaid nínú àdìsí àwọn àǹfààní pọ̀ níbẹ̀ nínú àwọn àǹfààní ibẹ̀ anna shaitana mẹ̀ṣáàní ní ayẹ́kùnlébà òun ni pé èṣù nínú ìṣe rẹ̀ nínú ìwà rẹ̀ òun ni pé kó máa parọ́ àǹfààní kan nù pé èṣù máa ń parọ́ ìkejì wàá nà kọ́ yàtàsọ́ wà bìbá àdè sùwà fatumkin rukuyatuhu àǹfààní mi ìtòrè dájúdájú èṣù àlìjánu ó kúkú lè gbé àwọn àwòrán kan wọ̀ èṣù lè gbé àwọn àwòrán kan wọ̀ fatumkin ruyatu tọwa tọma mú kí rírí rẹ̀ kó rọrùn fọmọnìyàn. wa anna qawlahu ta'ala àti pé dájúdájú ọ̀rọ̀ Allah subhanahu wa ta'ala tó sọ pé innahu yarakum huwa wa qabiluhu min haythu la tarawnahum ayàtà kàlẹ́ kan àsìkò láàrin ó tó ń dá wa padà síbẹ̀ wípé ọ̀rọ̀ ọlọ́run ọba tó sọ pé iná wúyà ọ̀ọ́kún wúwà wá pọ̀ bí ìlú dájúdájú òun rí ìyẹn èṣù àdìdànù ó rí ẹ̀yin ọmọnìyàn wúwà wá pọ̀ bí ìlú òun àti àwọn èèyàn rẹ̀ wọ́n rí yín mínáìkù látara ọ̀nà wọn nígbà tó já sí pé ẹ̀yìn ò rí wọn. tàbá wọ àyà yìí àti ìṣẹ̀lẹ̀ yìí ó mú kí àwọn àbá mú ọ̀rọ̀ kan jáde àyà sọ pé àwọn ò lè rí wọn. yìí ní àwòrán ènìyàn tá a sì fojú rí ènìyàn náà ìyẹn wá mú káwọn mahsusun بما إذا كان على صورته التي خلق عليها التي khuliqa عليها mahsusun aya yìí pẹ̀lú àdáyanrí ni pé nígbà tí ọba wà lórí àwòrán èyí tí wọ́n dá a lé lórí láyà yẹn ń tọ́ka tọ́lọ́ ti sọ pé a lè rí àwọn àdìdànù a lè rí èṣù àti àwọn ìran rẹ̀ a lè fojú rí wọn. Aya náà mabsusun aya kan ni tí ọjẹ mọ́ ṣíṣe àdáyẹrí àdáyẹrí rírí rẹ̀ ìyẹn nígbà tó bá wà lórí àwòrán tí aláwọ̀ dání lórí tí ọba ti sí lórí àwòrán tí aláwọ̀ dání lórí ààrì kọ̀yẹ́ kí yọ̀ọ́ tako làákàyè pé àwọn màláìkà gan tíṣẹ̀dá tí wọ́n tún lágbára ju ti àwọn àdẹ̀nú lọ tá a sì gbà pé a lè fojú rí àwọn náà lórí ìṣẹ̀dá tiwọn náà ṣe bí à ń fojú rí àwọn náà tẹ́ bá pàwọ̀dà tẹ́ bá wá ní àwòrán ènìyàn àbí kí wàá la bẹ́ẹ̀ pé tàbí dẹnu káàkiri lè rí òun náà nígbà tó bá ti pàwọ̀dà sí àwòrán mìíràn. wákọ́ni rúwìyà anna shaitan lọ́bàrà ní Quraish. في سور في سورة السراقة بن مالك بن جعفر wọn kúkú ti gbà wá bákan náà nínú ẹgbà wá pé dájúdájú èṣù ó fara hàn àwọn kùráìṣì pẹ̀lú àwòrán arákùnrin kan táwọn máa bí ẹ arákùnrin náà ní ọmọ ọmọ jaasa Èṣù ó gbé àwòrán onítọ̀hún wọ̀ nígbà tẹ́ni yẹn sì ń bẹ láàyè tí ò tí kú. ọwọ́ bá àwọn kùráìṣì níbi tí wọ́n péjọ sí. wàṣàjà àbùmàrà ìtàlẹ̀ nàbí sallallahu alayhi wa ọba ṣe wọn láke ó ṣe wọn láke láti gbógun ti ànábì.